gbogbo ojú tó wò mí ní pátápátá ṣe ni kẹ́ ẹ níra yín kẹ́ ẹ mọ́ sọ pé ẹ léèyàn ọkùnrin ẹ ní ara yín obìnrin ẹ ní ara yín ẹ mọ́ sọ pé ẹ léèyàn ẹ mọ́ gbàgbé òwe Yorùbá tó ní pé apá ńlára èjìká bẹ́ẹ̀ òun nìyẹn kẹ́ ní torí ó ṣe ṣeé ṣe táyé bá fi ọ lónìí ìyẹn tó bá lówó lọ́wọ́ ó pọ́sibù kan sì fẹ́ ọ lọ́la tí ẹ wà nípò àtàtà wọ́n mọ yé ọ sí tẹ̀ríntẹ̀rín àmọ́ tó o bá wá dẹni tí ń rágó tí ò sówó mọ́ ẹni tó o ti ń fún burújí tẹ́lẹ̀ tó o rí nǹkan fún mọ́ wàá wá rí báyé ṣe ń sun wọ́n ṣe máa yín mú sí ẹ̀rín rárá lé ẹ̀ ìdí rèé táwọn àgbà fi ń pàrọ̀ pé kó o ní ara rẹ kó o mọ̀ sọ pé o léèyàn má jẹ́ kí àtẹ́lẹwọ́ tiẹ̀ ó tàn ọ́ jẹ má wàá gbójú léèyàn o ìgbọ́kànlé tiẹ̀ jẹ́ kó wà lọ́dọ̀ Ọlọ́run ọba bàbá mi lówó ẹ̀gbọ́n bàbá mi lówó kò tiẹ̀ ṣe fún mi ìwọ ò ṣe gbójú kò ń bẹ̀ kí wọn náà tẹpá mọ́ṣẹ́ tiẹ̀ kí wọn náà lówó káwọn kan náà mọ owó tiẹ̀ ní ara rẹ kó má sọ pé o léèyàn nítorí wípé ha ó dìgbà tí alẹ́ bá lẹ́ kí ọlọ́bẹ̀rẹ̀lẹ̀ tó mọ̀ pé ẹrù ni má wàá jó dìgbà tálẹ́ bá lẹ́ tán kó tó mọ̀ wípé kò dáa kéèyàn mọ gbẹ́kẹ̀lé èèyàn ara àkọ́sọ mi lórí ètò bàbá ètò rẹ̀ pé kó o ní ara tiẹ̀ gangan kó o má sọ pé o léèyàn nítorí wípé tó bá jájú ọ lójú tán wàá mọ̀ wípé <laughs> ara ẹni ló yẹ ká ní kàmọ́gbọ́kànlé èèyàn kọ́mọ jẹ́ ọ̀rọ̀ mọ̀ràn fún gbogbo ojú tó ń wò mí lé ilé tí mo wọ̀ lónìí ó dilé owó ó dilé ọlà ìbànújẹ́ kò ní wọlé yìí láṣẹ ọlọ́run bá mi Èdùmàrè ọláyínká bá àṣọ orúkọ tèmi àtàbàtúbú abẹ́rẹ́ orin mo tún dé gẹ̀ǹgẹ̀ mo dé gìgìgì <laughs> sórí ètò àwọn ètò fún tọ̀sẹ̀ yìí bó o ní ah, ẹ̀yin tẹ́ ẹ lọ patí bẹ́ẹ̀ dẹ̀ bá mú nǹkan bọ̀ ṣẹ́ ẹ rẹ̀ rò kó dẹ̀ da nǹkan tẹ́ ń ṣe fún mi ìtorí ọlọ́run bẹ́ẹ̀ torí tiyín mo ṣe wà ń bí ó tiẹ̀ dá tá a jọ bẹ̀rẹ̀ ètò yìí hmm. ṣé a rí lórí ètò yìí lónìí á dùn wá ní gbogbo nítorí pé àlejò mi ti wà ń kalẹ̀ bí wọ́n ti jó wọlé lẹ́ẹ̀kan yẹn náà ti máa wò pé ta la wọn ṣé olórin ni wọ́n ni ṣé òṣèré tíátà ni wọ́n ni àbẹ̀wò gangan ni olórin làwọn o tá a bá ń sọ̀rọ̀ nípa fújì kéèyàn kọ fújì kó dùn mọ̀rin mọ̀rin lẹ́nu bí ìgbà tí wọ́n bá bí mọ́ọ̀yàn ọlọ́run ọba mi gbọ́ àwọn gangan lónìí kí lórúkọ tiwọn ẹ fẹ́ mọ̀ ọ́ àwọn kankan ní ọ̀gbẹ́ni Ganiu Abiodun Akanji Jiwan ẹjọ mọ lẹpẹ nǹkan kan lẹwà lórí ìkàlẹ. Àkànjí ló lórí ìgbà ní tẹnu kọ Àtàbàtúbú Àkànjí ló lórí ìgbà ní tẹnu kọ tó bá jẹ́ ti ká pè dé Àkànjí Gani lè ṣe o ẹ̀dá ló ń sáré lò lórí Gani tẹnu kọ ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin fans wa ẹ ń gbọ́ wa nílé lóko lókè òkun ojú tẹ fi ń wò wá òní fọ́ owó tẹ fi ń ra àwọn àwo wa kẹsẹ̀ tiwa àgbà náà ò ní wọ lágbọ́ ọlọ́run mi tẹ́tí ń gbówó náà kò ní di lágbọ́ ọlọ́run. àmì o àmì o àwọn tòkè òkun ní kálẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí nàìjíríà sẹ̀ yín. a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ti nàìjíríà náà tó. ẹ mórí kí wọ́n jàre àwọn ti nàìjíríà gangan ló kọ́kọ́ mọ̀ yìí. ẹ fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹ̀yin ti nàìjíríà ó dúpẹ́ dúpẹ́ ẹ ò fi wá sílẹ̀ ní ìgbà kankan ẹ̀yìn làwa kúkú rí tínú àbínú mo dúpẹ́ Gani o ẹ̀dá ló ń sáré ẹni tá à ń fẹ́ nílé wọn máa ń jì o Àtàbàtúbú èèyàn tá à ń fẹ́ nílé wọn máa ń jì o ẹni a bá ń fẹ́ ni la máa ń kúkú fẹ́. bẹ́ẹ̀ni. ẹ̀yin ti nàìjíríà dúpẹ́ dúpẹ́ o. awari awari. àbútẹ́ gbé mowó àgbáná ò ní ìwọ̀n ọ̀gbẹ̀ àmì ẹ wá bá mi káwọn torí sun tẹlifíṣàn tó ń gbé gbogbo yín jáde pẹ̀lú Àtàbàtúbú lórí ètò bàbá ètò yóò ẹ bá ń kọ́ lórí fáwọn aráalé kó má já wọn fáǹsì yín nìkan lẹ̀ ń kúkú kí. Orísun tẹlifíṣàn la máa wáyé o Orísun tẹlifíṣàn la máa wáyé o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ sì máa gbọ́ wa. Bẹ́ẹ̀ni ẹ̀yin tẹ̀ ń wo Orísun ẹ máa wo Orísun ètò yìí mo fọ Ọlọ́run búra èèyàn tó bá ń wo Orísun ajáyé pẹ́pẹ́ dọ́jọ́ òní Àtàbàtúbú mo fọ Ọlọ́run búra ètò yìí gbogbo ètò orí Orísun èèyàn tó bá ń wo mo fọ Ọlọ́run búra àkànjí àdé mi ètò tó ń bẹ níbẹ̀ òun kò gbọ́n. Ọlọ́run Ọlọ́run Ọlọ́run Ọlọ́run ẹni tó bá wẹ́ tó bá bá ètò yóò ọlọ́run òfin fújì ràn mí ọlọ́. ẹṣin tó síwájú ń báyìí náà ló gba pé ẹja gbẹfẹ ni tọ́lọ́run bá mi fún ohun tẹ́mi ń wò yìí ọjọ́ tí bàbá mi bàbá wa kan ọ̀gá àgbà kẹwàá the ultimate ibẹ̀ yẹn kọ́ mo ń bọ̀ o ọmọ olúwo ni Ganiu Abíọ́dún Àkànjì ẹjọ́ yẹ wọn lé. ẹ̀ẹ́ Ganiu lórúkọ mi Abiodun Akànjí lẹ́ǹkan sí ọmọ Èkó ni mí ọmọ ọjọ́ aláwòrò ọmọ afẹjayẹja ọjọ́ nílé mi ọjọ́ nílé mi ọdún ní mímí ò ṣàìmọ̀ fún olóko ọmọ olówó tààbù bẹ́ẹ̀ bá dé ọjọ́ lé ọjọ́ nílé mi èmi lọmọ ọjọ́ aláwò ọmọ afẹjayẹja ọmọ onílàdùn ọmọ onímẹ̀sán tí kì í mú kí ikọ̀ òun èyí tó ọ̀sán òun la máa mú láyé. bẹ́ẹ̀ni. ẹni tá a bá ń fẹ́ o lọ́lọ́run máa ń fẹ́. bẹ́ẹ̀ni. mo dúpẹ́ fọlọ́run àkànjí o. Hmm. ìgbà tẹ wá ń bọ̀ kí ló dé tẹ ò kúkú bá mi kẹjà bọ̀ ọ̀la yín nǹkan ẹ kàn sanwó ọbọ lórísun tẹlifíṣàn kí ló dé ṣàṣẹyìn ni bọdà àkànjí o. ẹ ò kúkú ṣẹ̀mí ọ̀nà ọmọ ibi àwọn ń lọ ọkọ̀ jìnnà ṣebí bí a fẹ́ rà ló máa pọ̀ àpọ̀njá lèmi ẹ̀dá ló ń sáré má ṣe bínú sí mi àtàbàtúbú tó bá dọjọ́ mìíràn máa ní kó gbẹ́jà wálé wọ́n gbẹ́jà kú pọ̀ wọ́n pé ránṣẹ́ sílé mo fọlọ́run búra mo fà á nọ́bí má ṣe bínú sí mi má ṣe bínú sí mi àtàbàtúbú tó yọ ọlọ́run torí ọlọ mo ní tó bá di nígbà mìíràn wákẹjà púpọ̀ wá sílé. tó bá wá dọjọ́ mìíràn tẹ́jà ò bá wá wù mí jẹun kọ́ wákẹjà púpọ̀ wá sílé. tó bá jẹ pọ̀nmọ́ aláta ló wá fẹ́ wù mí jẹun. lẹ́jà yóò bá wù ẹ́ jẹ àwọn ìyàwó tó fẹ́ sínú ilé ẹ̀ àwọn ọmọ tó bí sínú ilé ẹ̀ gáàlì ẹ̀dá ló ń sáré. Ah, ẹ̀yin ọmọ onífújì yìí èèyàn rí bíi tìyín sí rárá ọkàn máa gbé mi wọ ọkọ̀ náà káàkiri ní ìkílódé gángan àmọ́ tó bá dọjọ́ mìíràn bẹ́ẹ̀ bá mẹ́jà débi ìjà yà pọ̀ gangan yà sí. oníbínú sí mi tábàjẹ́ kọ́ àǹdáríjẹ wé àtàbàtúbú títí ni yóò máa ṣàpọ́nlé láyé kíní kan kò ní ṣe é. láṣẹ Ọlọ́run ọba kíní kan ò ní ṣe mí kò ní ṣe ẹnìkan ọ̀kan aláṣẹ Ọlọ́run mi Èdùmàrè mo ń bá kíní kan bọ̀ lẹ́ẹ̀kan mo ní ohun yìí jọ ti bàbá wa K1 the ultimate ṣé kèmi ó gbà á pé ẹ kọ́ṣẹ́ lẹ́yìn ìwọ̀n rí ni àti wípé n ta fẹ́ gbéyàwó lórí ètò tòní ẹ ní kíni orin fújì ìgbàlódé orin fújì ìgbàlódé gbogbo ẹyọ lólùfẹ́ ètò bàbá ètò ṣẹ́ gbogbo ohun tí à ń bá kálátẹ̀ ìfáàrà lásán ni a máa kàn lù nígbà tí n bá mú ọ lọ yàrá àgbàlejò mi lọ́hùn ìyẹ̀wù lọ́hùn jáde ẹ̀yìn tí n bá fún àwọn olówòrò àwọn fẹja abúbọ ẹja àwọn fẹja kéde fẹja kópọ̀ tí n bá fi yẹn ìjẹ̀ṣà tú wọn ní ẹnu ṣe ẹ̀yìn ọlọ́run à á na ètò ìbẹ̀ à á mọ̀ tún nǹkan tó ṣòkùnkùn ọlọ́run akànjí ẹ gbádùn wọn bóyá ìwé ti ń gbádùn mọ̀ ń bọ̀.